ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل دلالة في النار adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba a fi ẹ̀mí ìmoore hàn sí lórí àwọn orin tí ó ṣe fún wa tí ó pọ̀ táàmọ́yé ẹ̀ tẹ́lọ́mà sọ́nà àtàlá kò ṣe àlékún orí ẹni kọ̀ọ̀kan wa kò ṣe àlékún ìdúró déédéé nínú ẹ̀sìn fún wa àti àgbọ́yé tó fẹsẹ̀ nílẹ̀ ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àti orí àjẹjẹ tán rẹ̀ fún ọba nàbíwá Muhammad kó bá àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà lápapọ̀ akíra wa ní ọkùnrin wa àti obìnrin wa ọmọdé wa àti àgbà wa ní àkọ́wò ìgbìyànjú kọ́nàbà sọ́nà àtàlá tó sanwálẹ̀ sàn lórí tí ọlọ́ọ̀bá sọ́nà àtàlá tí ó nífẹ̀ẹ́ sí tó sì yọ́nú sí oní tí a ń torí ẹ̀dùkú ń bì sárébi gan pè ní àmì oríire òní làgbóyé ẹ̀sìn yẹ́bùsẹ̀ rinlẹ̀ nínú ọ̀rọ̀ Muawiya bùnàbí Sufyan tó gbà wá látọ̀dọ̀ anábíwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam fúlànàbí ní man yuridillahu bihi khayran yufaqihuhu fid-din ẹnikẹ́ni tọ́lọ́run bá ti fẹ́ ṣe lólórí rí ọlọ́run bó fún ní àgbọ́yé ẹ̀sìn yẹn ni pé àmì tá a lórí rí yẹn òní ní àgbọ́yé ẹ̀sìn tó bá gbọ́ yé tán kó wá máa mú lò àmì oríire kéèyàn ní àgbọ́yé ó lóye kó mọ ní tẹ́sìn fẹ́ ọlọ́mà sùpánà wá tààlà a máa fi páyàn lọ́rẹ̀ gẹ́bọ́nà wá sí sọ́nà kùránì pé yóò ti lè hikimata máa ń yàṣá ọmọ yóò ta lè hikimata fàkọ̀dì ó ti yà khairan kẹsì rọ́ ọmọ yàtàkàrọ̀ ilá ulul albab ọgbọ́n òye ìmọ̀ ọlọ́run a máa fẹ́ ni tí ó bá fẹ́ ẹni tọ́lọ́run bá ti fún ó ti fún lóore tó pọ̀ nù ṣùgbọ́n àwọn onílàákàyè náà mẹ́lẹ̀ ẹni onílàákàyè kò mọ bàbára mọ̀ tó bá lẹ́ni tí lọ́ ń kọ ó lé ní kílẹ̀ ń dààmú ara yín sí i. kò ní mọ rírì ẹ̀ ìmọ̀sílẹ̀ orí tọ́lọ̀ máa ń ta nìyí abẹ́lọ́mà sọ́nà àtàlá kò fún wa ní ìmọ̀ ẹ̀rẹ̀ tí ọlọ́run bá fún yẹn ní ìmọ̀ gbogbo tí ó bá ṣí títí máa jẹ́ orí dáadáa lékún ni torí pé ìmọ̀ àgbọ́yé ní èèyàn ẹjọ́ ẹ̀ bó ìmọ̀ ni ó fi àgbọ́yé ẹ̀sìn ni ó fi lò bó wà nípò àgbọ́yé ẹ̀sìn ni ó kọ bí òun ti lo ipò tẹnu àwọn ọ̀jọ̀gbọ́n onírọ̀bí iná títúmọ̀ sálíjà bá rí fi iná lànà ìlìmú wà lè ní jù ha lè máa lónìí lànà ìlìmú wà lè ní jù ha lè máa lónìí ó ní ìpẹ́tọ́lọ̀ ń pín fún wa kò tẹ́ lọ́rùn ó yọ wa nínú kí ni ìpín náà ọlọ́run ṣe wá lóní mímọ̀ ó ṣe wá lálágbọ́yé ṣùgbọ́n àwọn aláìmọ̀ kan owó owó owó nìkan náà làwọn mọ̀ wá onímọ̀ráyè fún ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀bó ló ń ṣe lágbọ́yé ẹ̀sìn tó bá lówó tí ò bá ní àgbọ́yé ẹ̀sìn jẹ́mọ́ bó ni ó ṣe tó ẹran ti pé báàbù tá a wà yìí náà báàbù tó ní í ṣe pẹ̀lú ogun ni tí wọ́n bá kógun jọ tó lọ tán táwọn táǹpin náà bá lágbọ́yé ẹ̀sìn tí wọ́n bá ṣe bó ṣe yẹ kán ṣe ẹ rí i pé àtẹni tó filẹ̀ tí ó ní kán fi lànà tọlọ́hún àgbọ́yé tẹ̀sí kán fi tó àtàwọn tí wọ́n wà lẹ́yìn táwọn náà tó bó ṣe yẹ kán tó gbogbo wọn náà ni wọ́n lè rí ìyà lọ́dọ̀ ọlọ́run bọ̀bà àlìkíọ́lá àfi ń bẹ lọ́wọ́n bá subhanahu wa ta'ala yóò máa ṣe rọrùn fẹ́ nìkọ̀ọ̀kan wa láti máa tẹ̀síwájú nípa ìwà àgbọ́yé ẹ̀sìn gbogbo èèyàn kọ́ ló rọrùn fún láti lọ lè e kéwú ṣùgbọ́n lọ́nà kan sí kejì fánú bá ti máa tẹ̀síwájú láti wá àgbọ́yé a máa gbìyànjú ọlọ́run bá ti fún alágbára mọ́ bákanáà kí fi al-ikhlas eh, sincerity ká fi wá torí pé ìmọ̀ tí yẹn fi ń súnmọ́ lọ́wọ́ bá ní ìfipáyé ló gbọ́dọ̀ múmú láyáyàn nínú iṣẹ́ tó lágbára ní káwá ìmọ̀ ẹ̀sìn nígbàtá ní ẹ̀bá ti dá ẹbí al-imam ahmad rahimahullah ta'ala tí wọ́n ti sọ nínú ọ̀rọ̀ wọn bákanáà tí a bá ti ń kọ́ agbìyànjú lílo rẹ̀ torí pé ìkan nínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ó ní al-ilmu bila amal ìmọ̀ tí èèyàn ní tí ò fi ṣiṣẹ́ ka shajaratin bila samar fọ́dà gẹ́gẹ́ bí igi ní tó tóbi ẹ̀rìmọ̀ tó tóbi gbangba a bá ń retí kóso ní òbá léṣo pé kò sáǹfààní fàkà sàhábì nílà àmọ́tọ̀rọ̀ àbíbí ẹ̀sùn òjò tí ń kálukú tí ń dunú kó òjò fẹ́ òjò fẹ́ rọ àgàgà àgbà tójò bá ti rọ̀ tipẹ́ tójò wá sú sínú ti mọ ẹdùn pé òjò mọ̀ lóṣù yìí kó mọ́ wàá rọ̀ níbẹ̀ ni iṣẹ́ bónẹ́sì jẹ́ ni ìyẹn pé tí èèyàn bá níwọ̀n tí ò bá rí iṣẹ́ tí ò ṣiṣẹ́ ń bẹ̀ ní àgẹ́ bí òjò tó sún táwọn yẹn ń retí kó rọ̀ tí ó rọ̀ ni tí yẹn bá ń kọ́mọ̀ tí yẹ bá lò ó ìmọ̀ yìí náà ní dúró kaná àwọn ẹni ṣíwájú wa ó ní al-ilmu yahtif bil-amal fàyín ajabahu wa illa irtahal ẹni ìmọ̀ ń sọ pé fi mí ṣiṣẹ́ ó ń kígbe lòmí lòmí tí yẹn bá lò mọ̀ tó fi ṣiṣẹ́ ìmọ̀ ó jòkó ti lára yóò tún máa lékún ni.

ọlọ́lẹ̀ kí ó báyìí ó jáde báyìí díẹ̀ tó pọ́ mbẹ́ tí ò bá ti lò bí aláìkọ́ náà ni àyìn wọn kan ti lò lọ́lẹ̀ kí ó ti náà jáde sànàwí ẹlùkọ́rù wọn pọ̀ láwùjọ ń sìn tẹ́ pé ní nǹkan sọ fara ayé nǹkí ò bá mu ni àkọ́kọ́ ní tẹ́lómi ẹ̀kọ́ kò tẹ̀ gbádùn díẹ̀ tó tó gbádùn bẹ́ẹ̀ náà wọ́n dé kí ni wọ́n fi ṣiṣẹ́ nǹkan mìíràn rán káàkiri bá ti jayé àti ti jálàbí náà káàkiri díẹ̀ náà ẹ̀bá tún ní bá náà lọ́dọ̀ wọn náà mọ̀ sọ̀rọ̀ bí ẹni tí ò bá lé tí ó kọjá ní ọlọ́mọba sọ́nà wa tààlà ó ṣàánú ẹnu kọ̀ọ̀kan wa sọ ká gbìyànjú ògùn tá a bá ti ń gbọ́ sí amọ̀mọ̀lò náà nírí àlàyé tá à ń bá lọ nínú síra àbúlógún mọ̀rọ́ tá à ṣe àlàyé fúnra wa lọ bábìlì farọ́ ètò ní ṣe pẹ̀lọ́rọ̀ ogun náà ni tí a ń ṣe lálàyé àìsàn fúnra pé ní ìyí tá ń kọ́ nínú tíra yìí a kàn fi ń fúnra wa ní àìdíà káwa náà ní àìdíà lórí ẹ̀mí ìyẹn la fi wọnú púpọ̀ ṣùgbọ́n ìta bá kọ́ yẹn náà ta mọ́ tó bá ń sọ̀rọ̀ ogun àwọn náà lè dá sí díẹ̀díẹ̀ pa báyìí báyìí ni bákan yóò ní ẹ̀ka mọ̀ pàtàkì ẹ̀ fẹ́ ká mọ̀ pé tí ẹ̀sìn ti yanjú ni lọ́lọ́n ti ṣàlàyé rẹ̀ fún wa nínú al-Qur'an al-Karim bákan náà tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó ti la ìlànà rẹ̀ lẹ̀ fún wa ni báwọn àfẹ́ẹ̀sì náà sì dákẹ́ lórí rẹ̀ ní àlàyé ṣe fúnra gbẹ̀yìn a ṣàlàyé àwọn tí wọ́n jẹ àsúdùsù one over six nínú ogún òun la fi parí àwọn ogún tó níye ogún tó níye tàgbé láti rí mélòó àníṣù ẹgbé látọ̀rí níṣù ti ṣe half àṣàlàyé àwọn tí wọ́n jẹ́ bákanáà àwọn tí wọ́n jẹ́ àrúbùrú kọ́tà ti ṣe one over àwọn náà pẹ̀lú condition wọn aṣàlàyé àwọn tí ó jẹ àfúnmùn ipò kan náà ló jẹ fúnmùnù náà ni ìyàwó nígbàtí ọkọ rẹ̀ tó kú bá lọ́mọ àyàwó yóò bá wà pé méjì mẹ́ta ìrìkẹ́kọ́ mẹ́rin one over eighty nine ni wọ́n jẹ bákan náà aṣàlàyé àwọn tí wọ́n jẹ àfúnlọ́fáà ni two aṣàlàyé wọn àti wọ́n jẹ two thirds àti mọ́jẹ̀mú wọn bákan náà a ṣàlàyé àwọn tí wọ́n ó jẹ absolute one over three bákan náà àwa parí ẹ̀ sórí àwọn tí wọ́n jẹ asudus one over six aláìlẹ́pọ̀ jù ní ni bàbá wa bàbá bàbá ìyá ìyá ìyá ọmọ ọmọ lóbìnrin ọmọ tíyà bí síbì kan ẹ̀ka bíi ọmọ bàbá àǹtí tó jọmọ ọmọ obìnrin tó jọmọ ìyá òkú tó jọmọ bàbá òkú gbogbo èyí la ṣàlàyé àti sọ àwọn condition fún ara wa àwọn eléyìí ni ogun tó níye kátó wá bọ́ síbi àwọn tó àmọ̀ sí àtàṣíb ogun tí ò níye iṣẹ́ tí a gbé fúnra wa pé ká ṣe wá a gbìyànjú láti ṣàlàyé nílò pé gbogbo náà láti ṣe nam alákọ̀ọ́kọ́ a ní èèyàn kan kú ó fi ìyàwó sílẹ̀ ẹ bá jẹ́ kó tóbi dáadáa níbà rí látẹ̀yìn bákan number one okay number one ẹni number two ni mo ń ka number one afwan okay ó fi ọkọ sílẹ̀ àti ìyá àti ọmọ ìyá lóbìnrin àbí tí ìyá bí síbì kan àbí àti.

àbí yẹ́ ṣe àwọn ètò tí a ná lè tá a fẹ́ ká fowó ìṣe àkẹ́jẹ́ pàtàkì àkẹrẹ tá a fẹ́ irú ètò sísìn ẹ̀ mọ́fẹ́ sí ẹni ẹ àtọ̀tán yìí tẹ́fìwé ní gbogbo tẹ́fìwé ní tẹ́fì gbèdékẹ́ ní afẹ́kọ́jẹ́ ní owó ẹ̀ ẹ̀pọ̀ ti yọ 400 thousand àwa fẹ́ pín láàrin ẹ̀ tó fi ilẹ̀ ọkọ ìyá iye kan rẹ̀ lóbìnrin àti ọ̀nkù rẹ̀ àti ọ̀nkù rẹ̀ yẹn bí àbúrò bàbá àbí ẹ̀gbọ́n ẹ̀gbọ́n bàbá tó náà jọkùnrin náà tí a bá wo bó ṣe wà ńlẹ̀ gẹ́gẹ́ bí ta ti kọ́ kí ni a fún ọkọ nínú ogún báyìí kí ni ọkọ gbà one over two nítorí kí ni ọkọ fi gba one over torí pé ní ìyàwó rẹ̀ tó kú yìí ò bímọ kí ni ìyá rẹ̀ ó gbà ìyá ó gbà one over nítorí kí ni torí pé ọmọ rẹ̀ tó kú yóò bímọ kọ̀ndíṣẹ́ ẹlẹ́kẹ̀yìn ńkọ́ kò sí ní ọmọ ìyá ju ẹyọ kan lọ kọ̀ndíṣẹ́ méjèèjì tí àlè jẹ́ wọn rọba tírí nù tọ́mọ rẹ̀ tó kú ò bá bímọ tí ó bá ti lọ́mọ ìyá ẹyọ kan lọ náà self-sister tó jẹ́ ti iye kan èlò lòun ó jẹ ìyẹn pé ní ọmọ ìyá rẹ̀ lóbìnrin tí ìyá rẹ̀ bí síbòmí èlò lòun ó jẹ naam one kin ọ̀nàbà six nítorí kíni torí kóhùn nìkan náà ní náà ìta àṣẹ ṣàlàyé fún wa lọ́sẹ̀ tó lọ rí kí wọ́n ní wọ́n kó jẹ àlùbákí tó bá ṣẹ́kù ẹ̀kọ́ ogún tí ò níye ń tiẹ̀ gbogbo bí tẹ́ bá tó lé ọ̀nkù níbi ogún ogún rẹ̀ ò níye àwọn tí àwọn tọ́jẹ́ tààsí ìbùtà alápàdà wọn ṣàlàyé fún wa nù àwọ̀ akakulétì àwọn ìta ti rí tó bá ṣẹ́kù ní òdòrò rẹ̀ tí ò bá lè ṣẹ́kù mọ́ kò sínú ṣùgbọ́n tó jẹ́ ní láàánú lè ní ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ogún ọ̀nkù gan ni mo ń gbẹ́dẹ̀ lè jù bí káwọn ọmọ òkú kéré kẹ́gbọ́n bàbá wọn àbábùrò àbádékíní ó gbẹ́sẹ̀lé nǹkan ní ilẹ̀ wa àbíwò ilẹ̀ wọn lọ́dọ̀ ẹ̀gbọ́n bàbá wa àbábùrò bàbá wa tí ẹ pé ní àwọn ẹ̀yìn kógun tó kàn wọ́n máa ń pẹ́ táwọn tó gun wọn bá níye tán bá gbógun tán ní mọ́ dọ́dọ̀ ń kù ilé àwọn orú ogun ilé ìṣe òdọ́dọ̀ ń kù àbí òní débẹ̀ náà àkọ́kọ́ náà àkọ́kọ́ mọ absolute masala ìpínlẹ̀ bá lè gbé ogún yìí sí tó lè lọ àwòpẹ́ ẹnìkan jẹ́ ààbò one over two àbí ẹnìkan jẹ́ one over three yẹn ti yá ẹnìkan jẹ́ one over nọ́mbà wo ni mẹ́tẹ̀ẹ̀ta ilé lọ́nà ẹ̀ two three six ẹ́ pé náà. bẹ́ẹ̀ ni ọ́nkò ṣe fòrò ọ́nkò ni pé kó jẹ́ pé ẹni tó bímọ ẹni tó pè ẹgbẹ̀ ló bímọ ọmọ ni fòrò irúsìn ìyàwó ló kú kò fọmọ lẹ̀ kò sì fọmọ ọmọ lẹ̀ ayé tí kò ní ẹ̀tọ́ tọ́nù náà káwọn alọ six ni mẹ́tẹ̀ẹ̀ta ilé lọ́nú ẹ̀ àyà ẹ̀dáfẹ́ fún àwọn mákà míì tó bá ẹ̀fún àwọn mákà míì náà ọkọ̀ tí ó jẹ́ half nínú nínú èlò nínú six èlò láàfún yóò jẹ́ tírí àbí àrà ìyá tí ó jẹ́ one over three nínú six èlò ni ó jẹ́ two first sister tó jẹ́ iye kan iye kan èlò ló ń jẹ́ one over six ó jẹ́ one torí pé one over six one ó jẹ́ one nine jẹ̀mọ́ èèlò ni gbogbo ó jẹ́ báyìí six ṣé ọ̀nkù máa gbà ń bí àbí kò ní gbà kò sí nǹkan kan fún ọ̀nkù mọ́ ẹjá wá wòye tẹ́nì kọ̀ọ̀kan ó jẹ́ four hundred thousand divided by six káwa calculate now ẹ calculate ẹ̀ èlò sixty six thousand là no kò níbi kẹ́kọ̀ọ́ yẹn ẹ jẹ́ ká ṣe sínú kí ni kákan fáńsà síwájú ẹ̀ náà four hundred thousand divided by sixty six thousand sixty six thousand six hundred and sixty wa lọ kó jẹ́ mẹ́ta ẹ wá táyì sí yẹn sixty six thousand six hundred and sixty six times three ó two hundred thousand ẹ bá kọ́ fún ọkọ àyíwá náà ìyá tí ó jẹ two èlò ní sixty six thousand six hundred and sixty six tàbí times two ó jẹ́ lò one hundred and thirty three thousand three hundred and 33 ẹni self sister tó jẹ́ iye kan ilé lóun jẹ́ one sixty six thousand six hundred and sixty six ẹ̀yẹ́ bá wa ṣírò mẹ́tẹ̀ẹ̀ta yẹn pọ̀. Naam. Ele mẹ́tẹ̀ẹ̀ta jẹ́ gbogbo ẹjẹ́ 400,000 hundred thousand bí ogún wọn yóò ṣe lọ nìyẹn ó yé àbí òye ta ló gbà ta ló gbà so number one la yanjú wọn kọ́ àwọn tó gbà wà àwọn mi ó gbà bí bí ogún yóò ṣe jẹ́ pẹ́pẹ́rẹ́ láàrin wọn náà kálọ́bí nọ́mbà 2 méjì ní àbí mẹ́ta méjì nọ́mbà 2 òkúkú ọkọ ló lélẹ̀ ó fi ìyàwó lẹ̀ bákan ó fi bàbá bàbá lẹ̀ àti ìyá ìyá àti ọmọ obìnrin kan àti ọmọ ọmọ obìnrin bintul ibn ọmọ ọmọ obìnrin yẹn tó yẹ pé bàbá tiẹ̀ ló jẹ́ ọmọ òkú náà bàbá tiẹ̀ ó ti kọ́kọ́ kú láti ní ó fi ọmọ ọmọ obìnrin lẹ̀ náà tí a wá fẹ́ yanjú ilé bóò ní ó ṣe lọ èèlò níyàwó gbà one over eight nítorí kíni olùkọ́ ọmọ wà ọmọ ọmọ wà one over ó fi six hundred thousand lẹ́ owó tó fi lé lélẹ̀ náà a ní ìyàwó one over àbí bàbá bàbá ń kọ́ èèlò ń tẹ̀ ń bẹ́ẹ̀ one over six nítorí kíní torí pọ́ ọmọ wa ọmọ ọmọ wa ìyá àyà ń kọ́ ibi tí ọkùnrin àtobìnrin jọ gbadédé rè tọ́ba wa ń kó kan náà ìyá àyà àti bàbá bàbá àbí ìyá bàbá àti bàbá bàbá nígbà wo nígbà tí ọmọ ọmọ tó kú bá di kíní tó bá fọmọ ẹlẹ́ẹ̀ bákan náà ó fi ọmọ obìnrin kan lẹ̀ èlò náà ó gbà one over two ó wá fi ọmọ ọmọ obìnrin lẹ̀ one over six one over six ẹgbọ́ one over six tó bá gba one over six kí ló máa tẹ̀ láàrin méjì ó máa dé sẹ́kímílátán ní sòlùfẹ́ yìí sọtábà ti rọ́mọ obìnrin ẹyọ kan mo ṣàlàyé ẹ̀ fún wájọ́ o sọtábà rí ọmọ ọmọ obìnrin sọtọ́mọ obìnrin ẹ̀kẹ́ bá jẹ́ half ọmọ obìnrin ó jẹ́ kí ni one six gbogbo jẹ́ two thirty but tá bá ti rọ́mọ obìnrin tó bá ti pé méjì kí ló ti pé yẹn two ti pé kò ní lọ́dọ̀ ọmọ ọmọ obìnrin náà àyàfi láwọn kéèsì kọ̀ọ̀kan nígbà tí nǹkan bá sẹ́kọ̀ mi tí ó jẹ́ kí ni àlàáfù sàáyé sábà wo yìí a rí eight one over eight one over six one over two kí ni nọ́mbà tó lè kó gbogbo àwọn èyí sínú twenty four agbogbo yìí sí twenty four àbí náà ìyàwó tí ó jẹ́ one over eight nínú twenty four èèlò ni tí ó jẹ́ three bàbá tí ó jẹ́ one over six nínú twenty four èèlò ni tí four bàbá bàbá ni ìyá ìyá náà kọ́ ọmọ obìnrin tí ó jẹ́ àfẹ́ ló ń tẹ̀ fẹ́f àbí àyíwá ọmọ ọmọ obìnrin tó ń jẹ́ 106 èlò ń tẹ̀ náà ayẹ́pẹ́ ní ìpínlẹ̀ ogún yìí bá ní 24 tẹ́lẹ̀ àúlù ti wọ́kínú pé èlò láàbí ìṣẹ̀pínlẹ̀ ń sìn 27 Psalm 27 nìpìnlẹ̀ àwà àfi divide èlò 600,000 600,000 divided by 27 ẹwà calculate 22,000

bàbá bàbá eighty eight thousand eight hundred and eighty eight naira ìyá ìyá náà now daughter two hundred thousand kò ní lọ bẹ́ẹ̀ yóò jẹ́ lò 266,000 ẹ̀kọ́ mo sọ fún wa pé ní bàbá ní half half nínú mìíràn tó lè mọ́tò dájú tẹ́gẹ́ tí ń sìn tí ẹ bá wo pé ní ọmọ lóbìnrin ó jẹ́ half ní 600,000 ẹkún fún 300,000 rí pé ogun rẹ̀ tó 300,000 mọ́ nígbàtí aolu ti jẹ́ kíní tó ti wọ́ náà òun jẹ́ 266,000 àbí ó lé six hundred and fifty six naira náà ká padà sórí ọmọ ọmọ obìnrin òun jẹ́ èlò eighty eight thousand eight hundred and eighty eight ká wá calculate gbogbo ẹ̀pọ̀ ẹ̀yà látọ́kì. ẹ calculate ẹ̀. èlò 600,000 náà ni ọ̀kọ̀rà jẹ́ in tó kún lè tó wà náírà rí àyíwá tálógbà méjèèjì tálógbà méjèèjì níta ṣe ìta ní òye àbáṣẹ́rí Oye yìí díẹ̀ nam bí a ṣe pín ogún èrè tí èèyàn náà lè ṣe fúnra rẹ̀ ni wọ́n bá jókòó kó náà kó wà fún mi pé nǹkan kó fi yẹn báyìí lọ fi yẹn báyìí fi yẹn báyìí lẹ kó wà yẹn jù ẹ ní ìbámu sí ti akọ́ yìí bákan náà ẹnu díẹ̀ tá ṣàlàyé fúnra wa inú tó tún lè ràn wá lọ́wọ́ ní ká mọ̀ sí mùdárà sáré láàrin ara wa pé amúra méjì méjì mẹ́ta mẹ́ta àbúláwájá ẹjẹ́ àjọ sọ̀rọ̀ ogun ọya èèyàn mú mọ́sálà kan wá kájọ sí kíni kájọ gbé yẹ o kémi náà mú kan wá ìtí mo máa fi ń dúró nìyẹn o hmm? ìmọ̀ tún ìmọ̀ka ìmọ̀ àjọ gbé yẹ o láàrin ara ẹni tó máa fi ń dúró ní eléyìí ni àlàyé tó wà lórí ogun tó níye àwọn ìta fi ṣe ẹ̀sáǹpù yìí tí àwọn náà bá tẹ̀lé yóò fà ní gádùlá láti mọ díẹ̀ nínú dìde táwa náà kọ́ níbẹ̀ ní ẹ̀pá àwọn ọ̀nà lọ púpọ̀ ṣùkọ́nà subhanahu wa ta'ala kò ṣe ń rọrùn fún wa ẹni nígbàtà parí àwọn eléyìí àbọ̀ sí àwọn ogun tí kò níye ogun tí ò ṣe kí ni tí ò níye wàlìtàṣíb jihátun bàdóha akọrọ̀bù min bàdín tàṣíbù rí àwọn asọ́bà ìyẹn bá ṣe jogun wọn súnmọ́ jura wọn lọ fàyẹ̀rìsúnà mẹ́yìta bí hásábí kúrò bí hìmínì wọ́n máa jogún wọ́n máa ti súnmọ́ òkú sí wàjẹ́ àtìlẹ̀ ọ̀ṣúnba afọ́bà yẹn sí ìhà tí yẹn lè fi kọ́ sí ó lè jẹ́ àwọn ìhà yìí ni alákọ̀ọ́kọ́ bùnú wà kí náà pé ìjẹ́ ọmọ ẹlẹ́ẹ̀kejì ni òbúwà gẹ́nà pé ìjẹ́ bàbá ẹlẹ́ẹ̀kẹta ni òkúwà ìjẹ́ ọmọ ìyá ìjẹ́ ọmọ ọkọ̀ọmọ sínú ọmọ ọmọ ẹ̀kejì ni òkúwà náà òbúwà ìjẹ́ ìpìnlẹ̀ fókù bàbá bàbá bàbá tó mọ òkú wà ìjọmọ ẹ̀yà ọmọ ẹ̀yà ọmọ bàbá àti ọmọ bàbá ẹ̀kíyèsí àwọn ọmọ ìyàwó náà lè jẹ́ nínú àsáàbùtà àti táwọn lè jẹ́ náà sínú ìpín ogun àìníye ọmọ ìyàwó ọmọ tí a bí sí ibìkan ka wọn. wọ́n ní súnmọ́ òkú wa wà bànú hùn bákan náà àwọn ọmọ ọmọ ìyá wọn náà lè wọn bẹ súnmọ́ àmàm bákan náà àwọn ń kú wà bànú hùn àtàwọn ọmọ wọn. súnmọ́ ìwàlá náà sálẹ̀ jogún àìníye kí wọ́n jẹ́ asọ́bà ní alimotic ẹni tó tú okùn ẹrú ẹgbẹ́ yẹn ṣe fámílì ẹlẹ́mọ̀tàn ẹni tó bá tó okùn ẹrú tẹ́rù yẹn wá dọmọlúàbí òun náà ti ní nǹkan àbí nígbà tẹ́rù wá kú àfọ̀n kìí tẹ́rù mọ́ o èsì bá rú màkánà ẹni tó bá pèlè ẹrú tó jẹ́ tẹ́lẹ̀ kìí tẹ́rù mọ́ sí ẹni tó jẹ́ ẹrú tẹ́lẹ̀ nígbà tó wá kú ẹni tí ó jogún ta là á lọ ààrẹ ẹni tí ó jogún ẹni tí ó jogún náà lẹni tó tu gbogbo ẹ̀ ogbó àìníye wọ asọ̀báàtò al'akọrọm fal'akọrọm kanẹ́ta ẹni tó wá tó pọ̀ ẹrú tá àbá lóhun náà máa ń kọ́ ó kàwọn ẹbí tiẹ̀ náà bá ṣe súnmọ́ sí náà sọ eléyìí nínú ìfẹ́ kí a mọ̀ ṣùgbọ́n kí a tó lọ àìsí wọn sọ́mbì tó mọ̀ rẹ̀ yẹ ká fi kún wọ́n ní àlàásọ́bà ó pé sí mẹ́ta àlàásọ́bà kan wà táǹkì ní àlàásọ́bà tó bì nẹ́sù pé yẹn lè jogún àìníye tí èdè pé ẹnìkan rò mọ́ fún rárá tiẹ̀ iná tó lè fọ́ọ̀nù fọ́ndé lè ní bàbá hmm? bàbá bàbá ọmọ ọkùnrin ọmọ ọmọ kíni ọkùnrin Ah, bákanáà ọmọ ìyá òkú ọmọ ìyá ọmọ bàbá ọkùnrin ọmọ bàbá ọkùnrin ọ́nkù ọkùnrin ọkùnrin náà lọ́nkù máa ń jẹ́ tẹ́lẹ̀ afọ́nàtìpì àlọ́nkù obìnrin àtàwọn ọmọ tí wọ́n náà ni àlàáfọ́ bá tó bí kíni bìnafs ni ẹni tó tó nínú àwọn ogun àwọn ẹni yìí ni pé tí ò bá sí ìyẹ̀mọ́ tó yẹ pé ẹnìkan wọn ló dáwà bí ìran wọn nìkan ló dáwà á lè gbogbo ogun lágbójú ẹ̀sìn èèyàn kú kò ní bàbá kò ìyá ó wá ní ọmọ ọkùnrin kan soso ó tún wá ní ọmọ ọmọ ọkùnrin mẹ́ta bóun náà lè ọmọ ọkùnrin kan ṣoṣo náà ló fi láti àwọn ọmọ ọmọ mẹ́ta sánàjọ́ ọkùnrin bó ní èdè ogun ọmọ ọkùnrin máa kú gbogbo ẹ̀ pátápátá ó máa kó gbogbo ẹ̀ so yẹn náà lókè ní àwọn tí wọ́n akàálẹ̀ yìí tán bá dáwà tí ò tẹ́lómi lẹ́gbẹ̀ẹ́ wọn ńlá ní àti gbogbo wẹ́rẹ́ kọ́ mọ́ obìnrin kan tòkú fílẹ̀ jẹ níye lọ́mọ obìnrin òfin sínú àlà afọ́fà tí ni the nerves a ní àlà afọ́fà tó bèèrè gẹ́yìn òun àtẹlòmíì nájọ ní afọ́fà náà ká tó lọ àlà afọ́fà tó bèèrè nerves yìí nígbà tí inú tó tún lè jẹ pé tó bá pín ogún lọ tó bá tó ṣẹ́kù afwan ẹni tó bá ṣẹ́kù wọ́n kó gbogbo tó bá kú ẹni ogún kẹta pínjọ òpé ńgbà tí ó dọ́dọ̀ ọ́nkù ní tó ṣẹ́kù alọ́nkó lè gíní gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni tí òkú bá kú ó ní bàbá ó ní ìyá ó sì ní ìyá ìyá ó bá lọ́mọ ọkùnrin méjì kí ni ìyá afwan ó ní ìyá ìyá ayé ò jogún nígbà bá ti ní ó ní ìyá ó ó wá lọ́mọ ọkùnrin one over torí tó ti lọ́mọ ó níyàwó kí níyàwó one over eight torí pé ó ti lọ́mọ kí lọ́mọ ọkùnrin ó jẹ yóò kó gbogbo àlàásọ́bá tó kí ni ẹ bìnẹ́sì tó bá dáwà tí ò sẹ́ni kẹ̀kẹ́ ó láǹfààní àríkò gbogbo ogun tó bá dáwà tó ń sọ táwọn sọ ní pé tí ò bá tó fẹ́ lómi tí ó tó bóyá nínú jíà rẹ̀ sáìdì tó ń ti wá ní bóyá jọ ọmọ lápẹjù ọmọ oníkókò gbogbo ẹ̀ tó yẹ pé ní àwọn míì wà fẹ́ jogun tó bá kó tí wọ́n tán láǹfààní àti kíni ìkó gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni bàbá òkúkú ó fi panílẹ̀ ó fi ìyàwó lẹ̀ ó sì fi bàbá lẹ̀ nígbà ìyàwó bá mú one over torí pé kò sọmọ kí ni bàbá ó ṣe yóò kó yòókù tó bá bímọ ń kọ́ tó bá bímọ obìnrin ó ti fìyàwó lẹ̀ kí ni ìyàwó gbàjẹ́ wọn wọn bá yé torí kó ti bímọ obìnrin kí ni ọmọ obìnrin ó gbà yóò gbà áàpù àbí kí ni bàbá ó gbà nígbà tó ti bímọ bàbá ó gbà one over six. Ogun yẹn ìpínlẹ̀ máa jẹ́ 24 ìyàwó gba 1 over 8 ọmọ jẹ́ 3 àbí ọmọ obìnrin ó jẹ́ half èlò ní half west 12 ó jẹ́ èlò 15 bàbá ń kọ́ 1 over 6 ó jẹ́ 4 àbí ó jẹ́ 19 èlò ló kúnlẹ̀ ó kú yóò kó bàtọ̀ padà sọ́dọ̀ bàbá. kódà káwọn ọmọ ìyá wà tó gbà bá ikú àbájú ọmọ ìyá lọ ìyẹn ló bá dé pé ọ̀nà mẹ́ta àbálẹ̀ gbàdógún ó lè jẹ tààfíìbù nìkan ó lè jẹ fárúdù nìkan ó lè tó níye nìkan ó lè jẹ tí ò níye ó sì lè jẹ méjèèjì papọ̀ irú ilé ìta sọ yìí torí bàbá náà wà bìnẹ́sì àlàyé tó wà lórí wa kò lè wa filgair ibi tá ti máa ń rí ó ní ọmọ ọkùnrin àtọmọ obìnrin àbí ọmọ ọmọ ọkùnrin àti ọmọ ọmọ obìnrin ibi tóbìnrin ti wọlé nù obìnrin ò lè jẹ́ asọ́bà fúnra rẹ̀ asọ́bàbì náà sì fúnra rẹ̀ àfààyè kan kí láàyè náà jẹ́mọ̀ tó bá tó okùn ẹrú lẹ̀ tó bá tó ẹrú lẹ̀ tí ẹrú yẹn kú wọ́n fẹ́ jo sí arin tó filẹ̀ sáré tí ó jogún ẹ̀ tó bá jóbìnrin ló túnlẹ̀ kí lóbìnrin náà ṣe kó gbogbo ẹ̀ ibi tó bìnrin lè jẹ́ akọ́bá tó bìkíní ẹ̀ bìnrin sí ààyè kan yẹn ni. láyé tó yàtọ̀ sáàyè yìí bìnrin lè jẹ́ bẹ́ẹ̀ tó lè jẹ́ ni àlàáfọ́bá bìnrin gẹ́yìn tábárí ọmọ ọkùnrin àtọmọ obìnrin wọ́n bá pàdé àìpé ní ogún ọmọ obìnrin náà ṣe kíni kò níye mọ́ lápẹjú èèyàn kú ó fi bàbá lẹ̀ àtìyá àti ìyàwó bàbá wa débẹ̀ sáàtún ní ìdí kakọ́ ẹ̀bá wa kọ́ èèyàn kú ó fi bàbá lẹ̀ àti ìyá àti ìyàwó Nam ìyá bàbá àti ìyàwó àti ọmọ ọkùnrin méjì ọmọ ọkùnrin méjì àti ọmọ obìnrin kan ayọ̀ mọ́láàmù Ismail kó ẹ bá ṣàlàyé rẹ̀ kí ni ìyàwó gbà mí wọ́n ní ọba kí ni one over six torí kíni torí pé ọmọ ti wà. kí ni bàbá ó gbà bàbá náà gba one over six àìpín bí tí bàbá àti ìyá ó ti máa di kí n tẹ́tí dọ́gba nù nígbà tí ọmọ wọn bá fi ọmọ ẹlẹ àbúfọmọ ọmọ ẹlẹ kí ìyàwó máa gbà one over eight àbí nítorí kí n tiẹ̀ náà ẹ bá kọ́ one over eight. kí ni ọmọ ọkùnrin méjì máa gbà àtọmọ obìnrin kan kí ni ọmọ obìnrin máa gbà àbá ẹ wọ́n kí ni ọmọ obìnrin máa gbà ẹyọ kan tó bá tiri àǹkan ní ọkùnrin ti wà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀wò eléyìí ni ẹ̀hẹ́n àlàáfọ́bà kí ló tẹ̀lẹ̀ yìí bilgair ilé ti ṣẹlẹ̀ ń bí ó ti yé àbí òye so ọmọ obìnrin yẹn ò lè gba áàfùmọ̀ ogun tí ẹ̀ náà níye mọ́ torí pé ọmọ ìyá rẹ̀ ọkùnrin ti wà pẹ̀lú rẹ̀ bó lára ṣe ẹjá yẹjú tàwọn tó níye gẹ́gẹ́ bí ìpìlẹ̀ ta fi kọ́ pé àlìkù lè fàrọ́ ìdọ́ bí áhàlìhà ẹ̀pin ogún fáwọn tó lékíní tó níye pé àti tí wọ́n níye ní àyíwá èyí tó bá kù láàmà àwọn tí wọ́n níye ni ìpìlẹ̀ báyìí àríwá 24, four àbí ìyá tí ó jẹ́ one over six nínú twenty four èlò ní tiẹ̀ four bàbá náà ń kọ́ four ìyá tó jẹ́ one over eight nínú twenty four èlò ní tiẹ̀ three mẹ́tẹ̀ẹ̀ta jẹ́ mélòó ọjẹ́ lẹ́ni okù mélòó ń lẹ́jẹ̀ wọn okùn thirteen thirteen yẹn là á pín láàrin èèyàn mélòó láàrin èèyàn mẹ́ta láàrin èèyàn márùn láwọ àkà aka obìnrin kún ẹyọ ọ̀kan àkà ọkùnrin kún mélòó méjì torí pọ́kùnrin tó bá jọjọ́ mọ̀ ẹ̀yà ẹ́ pẹ́jọjọ́ mọ̀ ẹ̀yà ọmọ àbá àbọ̀ ọmọ àbá tá fẹ́ jogún báyìí ọkùnrin máa mú lọ́kọ méjì ti obìnrin àkà ọkùnrin méjì àkà obìnrin ní ẹyọ ọ̀kan àyẹ́ àwọn márùn-ún wọ́n fẹ́ nǹkan mélòó nǹkan mọ́kànlá ó lè wá lọ bẹ́ẹ̀ kò lè lọ ó ní bá rí máa ṣe tẹ̀sí yóò lè mọ́sí àlàyé tí ìfẹ́ ká gbéra lọ bẹ̀yẹ yóò fi padà lọ kó mọ̀ bá àwọn ojú tí ó lọ tí kálukú mọ̀ nọ́mbà yìí tí ó gbà jẹ́ ṣàlàyé fún wa tí ó ti lọ àwọn mẹ́rin tí ó lọ ó jẹ́ one twenty one twenty yẹn lẹ́wàá gbélé ẹ̀sìn ẹ̀rọ àmọ́ pé one over six ní one twenty tí ìyàwó jẹ́ èlò nìyẹn twenty ní ìyàwó jẹ́ àbí bàbá náà ńkọ́ twenty ìyàwó ńkọ́ fifteen tí àbí ó jẹ́ èlò ó jẹ́ fifty ó wá pé ló nílẹ̀ 65 èèyàn márùn-ún wá fẹ́ pín nǹkan 65 báwo náà ti pín 13 13 ó yẹ kọ́ 13 márùn-ún ẹ bá kọ́ 13 márùn-ún ẹgbẹ́ kan ẹ kẹ́kọ̀ọ́ 13 ẹ̀há yọ ọ yẹ ẹ bírákẹ́tì méjì àbí ẹ̀hẹ́n fọ́kùnrin fọ́kùnrin obìnrin kan ẹ̀yà ìyá jẹ́ 26 26 13 ẹ pé bàbá tó jẹ 20 ìyá 20 ìyàwó 15 àwọn ọmọkùnrin yẹn 26 26 ọmọbìnrin kọ́ 13 ó fẹ́ àrí òpé bí ó ṣe lọ bí i alhamdulillah náà ìwọ̀n mi ká mọ́ gbèrè àlọ́bẹ̀ẹ́ ẹ́ ẹ̀kọ́ nílé tẹ́lẹ̀ yìí tó fi lẹ́ náà láfẹ́ pín kò yé ká bàbá àwọn tó bá tó yé àtọ́tẹ́ ìta ń ṣe fúnra wáyé láti fúnra ní àìdíà náà العصبة تعني كتا العصبة مع الغير ايه العصبة مع الغير يوما náà yí dáa sọ ikò tí ìtẹ́lú bẹ́ẹ̀ aláàtọ́wàtí bìnẹ́ọ̀sì ọ̀nà kejì títí máa tó ń wá ó ní àwọn ọmọ ẹ̀yà òkú ọmọ ẹ̀yà ọmọ bàbá lọ́kùnrin àti ọmọ ẹ̀yà ọmọ bàbá lóbìnrin tó bá jọ bẹ́ẹ̀ jogún pé bọ̀dá àwọn lókù àbáǹtí àwọn ló ṣe kíní lógún tán ọmọ ẹ̀yà bá fẹ́ jogún ogún obìnrin náà ní ṣe kíní kò ní níye mọ́ ọmọ ẹ̀yà rẹ ọkùnrin bá ti mú méjì òun mọ̀ mélòó ọmọ ẹ̀yà ọ̀kan ọ̀nà kẹta ní ọmọ afwan ọ̀nà kẹta ní àwọn ọmọ ọmọ náà grand son àti grand daughter àjọ fẹ́ jogún pèsè láàrin àwọn ọmọ gẹ́gẹ́ ibẹ̀ ní òṣè láàrin tí wọ́n náà tí ọmọ obìnrin tiẹ̀ náà ní iye mọ́ tí ọmọ ọkùnrin ọmọ ọmọ ọkùnrin bá ti ń gba méjì ohun tó jọ obìnrin mọ́ gba ẹyọ kan ibi tó tún lè wáyé òun ni àwọn ọmọ ìyá ọmọ bàbá òkú tọ́yẹ́ká fẹ́ jogún ọmọ bàbá wa sábà ti rọ́kùnrin àtobìnrin ogún obìnrin ní òjé kíní kò ní yé mọ́ ibi tí obìnrin àtọkùnrin bá jọ wà ń pò kan náà ń pè ní àlà asọ́bátú bilgair máa lgair yìí òkú àbí ọmọ ọmọ obìnrin òkú sáwárí ọmọ ìyá òkú lóbìnrin sájọ pàdé ọmọ obìnrin òkú hm? ọmọ obìnrin àti ọmọ ìyá òkú lóbìnrin ọmọ ìyá ọmọ bàbá àbọ́mọ bàbá ọmọ obìnrin tó bá jẹ́ ìyọ̀kan tó bá mú áàfù kí ni àwọn tọ́jà ń tí àwọn òmù pápẹ̀júwì ìyẹn kún sí fọmọ obìnrin méjì lẹ̀ ẹ̀rọ àpọ́ ọmọ obìnrin méjì kí ni ọmọ obìnrin méjì ó gbà ń bì to ó wá fi àwọn àǹtí mẹ́ta lẹ̀ àbá ọmọ ìyá mẹ́ta ọmọ ìyá wọn àbá kí làwọn gbà sẹ́wọ̀n pé ìpìlẹ̀ ni pé nígbà tó mọ ti wà àwọn obìnrin ti wà àwọn àǹtí òlélé kí ni ẹ̀jẹ̀ ṣùgbọ́n irú situation tí ò tẹ́lò mi ní tó bá kú àwọn náà kò kò ibi tó yẹ ti máa ń ṣẹlẹ̀ ní lọ́dọ̀ ọmọ òkú lóbìnrin ẹyọkan náà àmọ́jẹ́ ya koyo yana pe ni asabatu kini eh ma al ghair ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni òfìtì ó lè tẹ̀ látọ̀dọ̀ ọmọ ọmọ náà tabarọ ọmọ ọmọ lóbìnrin tó jòkúta wá láwọn àǹtí òkú lájọ jẹ ògùn yẹn ni náà wọ́n wá ní àwọn jìyà tuta fẹ̀ta ní bùnú wà bí ìjọmọ ọmọ wọn wà lábẹ́ àti òbúwà ìjẹ́ bàbá bàbá bàbá wà ń bẹ̀ àti òkúwà ó lè jẹ́ ọmọ ìyá ọmọ bàbá àbí ọmọ ọmọ bàbá wọ́n ní fàyòkọ́ dámọ̀lá akọrọ̀bù jí hàtà wọ́n ní tó gbọ́ bá délẹ̀ báyìí èyí tó ayé tó bá ti di tààfíìbì èyí tó akọ́ tì síwájú ìyẹn ló mọ̀tẹ́ pé tó kù bá ti lọ́mọ ọkùnrin hmm? bàbá ogún ti ẹni yẹn bẹ̀rù tó bá jẹ́ ọmọbìnrin ló ti ní ogún bàbá ti níye wọ́n ká ikọ́ ọmọ ọkùnrin tí ó jogún ogún ọmọkùnrin ò níye gbogbo ọ̀nà afọ́bátòbí nẹ́fì ló mọ́dé gíní ní máa ń jẹ́ fa inna mọ̀kọ́dàmù alàlá fa in kánú fìdí àtìwá ìdá a ní tí àwọn tá a sọ ìtọ́fẹ́ gbogbo tó bá wà ní táìdì kan náà kú dìmọ̀lì akọrọ̀bù manzila ẹni tí kò rẹ̀ súnmọ́ náà láti síwájú alálìmájid kal ibn gẹ́bí ọmọ fàínà yòkọ́ dàmọ̀ alàbùnilẹ̀ ibn ọmọ àti ọmọ ọmọ pàdé ẹ̀ pé táìdì kan làwọn wà nínú táìdì mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ táìdì wo làwọn yẹn tọjọ́kùnrin ta ní òjògún ọmọkùnrin ọmọkùnrin àbárọ́mọ obìnrin bóyá méjì ni wọ́n rẹ̀ àwárọ́mọ ọmọ ọkùnrin wà nù tí wọ́n ogún sì lè dọ́dọ̀ ọmọ ọmọ ń bẹ̀yẹ ṣùgbọ́n tó yẹ kẹ́ asọ́bà ni ọgbẹ̀ta àfíìbù náà fẹ́ jẹ sábàtìrọ ọmọkùnrin kò sọ́nà tó gún lè gbà dọ́dọ̀ ọmọ ọmọ àtọkùnrin ló jẹ́ ní àtobìnrin kò lè dọ́dọ̀ ẹ̀mọ́ a ní sọ́bàjẹ́ sáìdì kanáà nìyẹn wà ní sáwà ti mọ̀rìn látò mínà lè mọ́yì a ń tó ẹgbẹ́ ní ipò wọn ṣe déédé lọ́dọ̀ òkú kú dìmọ̀ àkùwà mi nìhun àwọ̀ ètò lágbára lápẹjúwe ni ọmọ ìyá làájọ́ ń pè wọn àbí akù akù òkúkú ó fi ọmọ ìyá rẹ̀ ó fi bọ̀dá rẹ̀ lẹ̀ tó jọmọ ìyá ọmọ ọmọ bàbá ẹ̀pẹ́ ìjọmọ̀ ẹ̀yà náà ni ọ̀nà méjèèjì wà ṣùgbọ́n àwọ̀ ètò lágbára ni ó jẹ ogún bẹ̀ àwọ̀ pé ọmọ ẹ̀yà ọmọ àbọ̀ ọ̀nà méjì lòún gbà kan bọ̀dá rẹ̀ ni ó jẹ tójọmọ̀ ẹ̀yà ọmọ àbá kú ní dọ́dọ̀ bọ̀dá tójọmọ̀ bàbá lápẹjọ òkúkú sìn ẹ bá ó fi ìyàwó méjì lẹ̀ ó fi ìyá ìyá lẹ̀ làwọn méjì ìyá ìyá ó fi àwọn bọ̀dá tó jẹ́ ọmọ ìyá ọmọ bàbá méjì ilẹ̀ fún bọ̀dá bọ̀dá àwọn ọmọ ìyá rẹ̀ ẹ̀gbọ́n náà jẹ́ sìn arábúrú ọ́tàkùn ọmọ ìyá méjì ilẹ̀ ọ̀sán sọ́jọ́ ọmọ àwọn ọmọ ìyá méjì lọ́kùnrin làwọn náà sánàjọ́ ọmọ bàbá ó fà wọn náà lẹ̀ tó bá láti pín ogún yìí Rashid naam kí ni ìyàwó jẹ kí ni ìyàwó jẹ mẹ́rin naam wọ́n lọ apọ́ nítorí kíni torí pé kò sọ ẹ̀rọ ọkọ́ kí ni ìyá ìyàwó jẹ́ ń bẹ̀rẹ̀ kí ni ìyá ìyàwó jẹ́ honoratives lórí kí ni kò lọ́mọ ṣùgbọ́n ọmọ ìyá ju ẹyọ kan lọ honoratives bọ̀dá rẹ̀ tó jọ́ ọmọ ìyá ọmọ bàbá èlò náà ó jẹ́ kò níye àyàwó ní òkè ogun èyí tó bá kúnlẹ̀ wọ́n pé ní ogún ọmọ ọkùnrin àbọ́mọ ọmọ lọ́kùnrin àbí ogún ọmọ ẹ̀yà lọ́kùnrin tó jẹ́ mọ̀ yọrùn àbọ́mọ bàbá kò níye tẹ́lẹ̀ká rí ọmọ bọ̀dá tó jẹ́ ọmọ bàbá náà ìyá kẹ́nà náà jọ kọjú pé ọmọ ìyá ọmọ ìyá nẹjọ ń jẹ sí ṣùgbọ́n ọmọ ìyá ọmọ bàbá ìyá tẹ lágbára ju kí ń lọ ọmọ bàbá lọ tí irú méjèèjì bá ti pàdé ọmọ bàbá nìkan ní ó jẹ àwọn òpé tó gún yìí sí lápòjúwe kí ní ìpìnlẹ̀ tí méjèèjì lọ 1 over 4 àti 1 over 6 12 ẹni tó jẹ 1 over 4 ìyàwó mélòó làwọn jẹ wọ́n máa jẹ 3 ìyá ìyá kí làwọn jẹ wọ́n máa jẹ 2 ó jẹ́ lò 5 nínú 12 mélòó ló kúnlẹ̀ 7 gbogbo méjèèjì yóò kún lọ ọ̀dọ̀ ta ni ó ń jọ ọ̀dọ̀ àwọn ọmọ ìyá ọmọ bàbá tánjọ́kùnrin kò ní dọ́dọ̀ ọmọ ọmọ bàbá ilé ní àlàyé tó wà lórí mọ́sálà tó bá rí báyìí iná sọ pé ní kúdìmọ̀lá akọwà mínihùn ọmọ ìyá tó súnmọ́ láti síwájú wọ́n wà shekik oní ọmọ ìyá ọmọ bàbá aláàmọ́ lè abin mínà ìkwà ju àwọn tọ́jẹ́ kí n lọ ọmọ bàbá nìkan lọ wọ́n àbùná ìhìn àbí àwọn ọmọ tí ọmọ ìyá tó bí ara ọmọ ìyá wọn bàbá wá ní àwọn ọmọ tí ọmọ ìyá bí àwọn ìyẹ́ tí ń jìnà àtún tí ọmọ ìyá tó wájú àmàm àwọn ọ́nkù káìkóró ogún ìdí òkú ní ọ́nkù ọ́nkù jìnà síta sí òkú ṣùgbọ́n tó jẹ́ ọmọ ìyá bàbá rẹ̀ ó súnmọ́ kódà ọmọ bàbá yóò jogún kó tó dọ́dọ̀ ta ni ọ́nkù kúkú tẹ̀ tó máa tọ́dọ̀ àwọn ọ́nkù tí wọ́n ti ẹ̀ jìnà tẹ́fẹ́tẹ́fẹ́ ó jìnà tàbárélé mọ́tàrélé nílẹ̀ wá kà wọn sọ àlàyé tó wà lórí mọ́tí àlàyé bọ̀ká ìkógún yìí ti wà ní bàbá wà ẹjá ni bàbá ó jẹ́ nígbà tí ó ti sọmọ kí ni àbó jẹ bàbá máa hún yìí tó bá ṣẹ́kù alùpẹ́tì ò bá ti sọmọ ogun bàbá náà níye nínú àbó wa mú ogun tó bá ṣẹ́kù ní àyíwá àìpẹ́ irú mọ́tẹ́lá yìí tó kú bíi mélòó gbogbo ẹ̀wà bókò Naam. Ipò ohun tó bàbá. <laughs> Àfún ìpé ní òkú lọ́mọ tó lọ́mọ obìnrin sí tí ọmọ obìnrin bá jẹ tó bá tó ṣẹ́kù lẹ́yìn ìgbà tí àbá ti jẹ tí nǹkan bá ṣẹ́kù àbó tó jẹ kù tiẹ̀ kò ní dọ́dọ̀ ọmọ ọmọ ìyá pẹ̀lẹ́ ni àlàyé tó wà lórí mọ́sálà ilé ní kọ́lọ̀mbà sọ̀fánà wa tààlà ó sàlékún àgbọ́yé rẹ̀ fún wa àwa tí a ti agbègbè ń kọ náà tó díẹ̀ díẹ̀ tá a mọ̀ ń parẹ̀ iná yóò jẹ́ táwa náà lè fi sọ̀rọ̀ ń parẹ̀ díẹ̀ láwùjọ ṣùgbọ́n tó bá ti jẹ́ ètò lè jù wá lọ ká mọ̀ gbẹnu sí o àyíra kọ́nà sánà àtàlà kí ó ṣàníwá kí ó fún wa nímọ̀ àmúlò kò fún wa kò fi tara lọ rẹ̀ وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين Ah, you don't tell me about somebody.